وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار السلام عليكم ورحمة الله وبركاته أدوك ولو وبا أدوك ولو وبا أبا عليك ولا ọba tí ó nínú ọlá o ọba tí ó ga nínú títóbi rẹ̀ ọba tó ṣe wípé òun náà lọ́ba ara tó lè fi ẹ̀dá dá èyí tó wù nínú ara rẹ̀ òun náà lọ́ba tó dá gbogbo ẹ̀dá pátápátá li'annahu huwa al-khaliqu torí pé òun náà ni ọba adẹ́dà nínú dídá ẹ̀dá ọlọ́ọ̀bá alékí ọlá yìí ó fi títóbi rẹ̀ síbẹ̀ torí pé pàtàlọ́ọ̀bá alékí ọlọ́dà gbogbo apátá kò wá ìrànwọ́ kan látọ̀dọ̀ wa torí pé kò bùkátà sí ìrànlọ́wọ́ kankan òun náà ló dá ẹ̀dá kaifa yasha bó ṣe wù ìdá ẹ̀dá bó ṣe wù ọlọ́wọ́n bá alékẹ́ ọlá òun ló dá wa ní tó ṣe wípé ó fojú sí níbi tí ojú wá wà ó fi ẹnu sí ibi tí ẹnu wà ó fi mú sí ibi tí imú wà bẹ́ẹ̀ ló fi ẹsẹ̀ wa síbi tí ẹsẹ̀ wa wà ìyún ọlọ́run bá alékí ọlá fi ń kí rẹ̀ nínú alkùránì wípé wà alikáálíkù olọba dẹ́dà alìbáríwù alìmùsọ́wìl ọba tó ṣe wípé in tó gbà lérò láti dá òun náà ló tó jọ alìmùsọ́wìl òun ló yàwòrán tó fẹ́ dá kò kí ń ṣe wípé àwọn kan ni wọ́n ya pláàni wá wọ́n gbé fún ọlọ́run ó yá implement pláàni láà òun náà ni one in all ọ̀kan tó jẹ́ gbogbogbò òun lóòrò láti dẹ́dà òun náà ló dá ẹ̀dá òun ló yàwòrán ẹ̀dá bó ṣe fẹ́ dá ẹ̀dá tó fẹ́ dá, ẹ̀dá gbogbo kìíní ìkápọ̀ ọlọ́wọ́ bá alékẹ́ ọlálúwà tàbárakà lẹ́bí bí á dé ilé mọ́lùkù ọwọ́ aláàkùnlé ṣe ìkọ̀dír títóbi ọlọ́wọ́ bá yí ọba tó ṣe wípé ìkápọ̀ ọlá ń bẹ lọ́dọ̀ yìí lọba tó ṣe pé ó lágbára lórí gbogbo nǹkan pátápátá الذي خلق الموت والحياه ọba tó yẹ wípé òun ló dá ikú bẹ́ẹ̀ òun náà ló dá ààyè liyabluwakum ayyukum ahsanu amala láti lè bá ọmọ títẹ̀ yọ bẹ́ẹ̀ àwọn òun ni ó máa ṣiṣẹ́ tó tọ́ nínú yín kẹ́dà máa bẹ nínú bíbẹ ọlọ́ọ̀bá yìí ọba tó nìkápẹ̀ lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni kẹ́dà máa bẹ má kò sí lọ́wọ́ ẹnìkankan ọwọ́ ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlá náà ló wà gbogbo tí ó bá ti parapata ìnáma amúrùhú ìdá àrádà ṣe án ayyẹ̀kú lẹ́láhùkún fàyàkù kò gba ọlọ́wọ́ bá ilékiọlá ní nkankan kò ná ní wàhálà kò ná lóògùn gbogbo tó bá ti fẹ́ ṣe abẹ́ àtẹ rẹ̀ náà ló wà pé kàtọ̀ wípé kún rí bẹ́ẹ̀ fàyàkún nǹkan náà ti mọ̀ rí bẹ́ẹ̀ ìmọ̀ abẹ láyé ẹ̀dá abẹ́ àṣẹ ọlọ́run bá líkẹ́ ọlá iná rí àìmọ́mà sí mẹ́ẹ̀dá láyé nígbàkígbà tó ṣe wípé àsìkò ta dá fún ẹ̀dá tó bá tó innama ajala Allahi idha jaa ajaluha la yastakhdimuna sa'atan ọlọ́ni ẹ̀rí àsìkò ta fún ẹ̀dá kọ̀ọ̀kan ìrájá àjàlúwà nígbà tí àsìkò ẹ̀dá kọ̀ọ̀kan bá tó la yastakbimuna sa'a wa la yasta'khirun ìkankan ò lè lọ lára bẹ́ẹ̀ nìkankan ò lè yá lára the accurate time ìgbà tá a dáyẹ òun náà ni ìntàkọ́mẹ́lẹ̀ ó ṣẹlẹ̀ sí ẹ̀dá ìkẹrọ ìkẹrọ ń kó ma bá afdal khalqillah ẹni tó ṣe wípé òun ló fi lọ́lá jùlọ nínú ẹ̀dá tọ́lọ́wọ́ bá lékẹ́ ọládá èèyàn ni àlùjànnú ni màláíkà ni gbogbo tọ́lọ́wọ́ bá lékẹ́ ọládá pátá muhammadu sallallahu alaihi wasallam afdal ànábì Muhammad ló lọ́lá jùlọ nínú gbogbo wọn lẹ́ẹ̀tọ́ ṣe wípé a ní sẹ́yìn kan sókè síwájú ànábì òun ló gbẹ̀yìn nínú àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá alékiọlá tó tarí táwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn tó ń tí bó ṣiṣẹ́ fún òun ló gbẹ̀yìn wáyẹn òun lá fún lórúkọ akẹ́yìn tí òun náà ni ó jẹ́ aṣíwájú fún gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn tó bá díjọ́ pé di alkiyama ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó ma bá annabi kó ma bá wọn ara alẹ́ annabi kó ma bá wọn tọ́ábà rẹ̀ títí di ọjọ́ kan tó ṣe wípé yawma alkiyama owó ní sáǹfàní fọ́mọ ẹ̀dẹ́ èèyàn èyí ọmọ tẹ́dà bí ò ní sáǹfàní fún àyàfi àwọn tó bá wá bá ọlọ́wọ́ bá àdíkẹ́ ọlá pẹ̀lú inú tó mọ́ ìtàfọ̀mẹ́sìn ọlọ́wọ́ bá àdíkẹ́ ọlá fún ìṣẹ́ ọlọ́wọ́ bá àdíkẹ́ ọlá lẹ́yọ̀ kan tuntun pẹ̀lú ògùn ọlọ́wọ́ a bára wa wò nínú aya al-Qur'an kátólè bá jẹ nínú àǹfààní oṣù Ramadan tó yìí wípé ọlọ́run bá ní kílá sọ pé òun náà ni oṣù tásọ al-Qur'ani kalẹ̀ haìsùkọ́lẹ̀ láwùtàrá nígbàtọ́lọ́run bá ní ó sì tó ṣe wípé a sọ alkùránì kalẹ̀ hudan linnas alkùránì yìí kó ma jẹ́ ìmánà fún àwọn mẹ́ẹ̀dẹ́ èèyàn wa bayyinat min al-huda wal furqan bẹ́ẹ̀ ni kó ma jẹ́ tí ó ma ṣàlàyé ọ̀nà mọ̀yẹ wal furqan ó sì ma jẹ́ tí ó ma ṣe òpinya alkùránì jẹ́ tí ó mọ̀ ṣe pínyà láàrin irọ́ àti òdodo ó jẹ́ tí ó mọ̀ ṣe pínyà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ ilé inú àwọn kan tí ọlọ́run bá alékiọlá tó fi alkùránì tó fi ṣe fún wa lélẹ̀ àánú ọlọ́run bá alékiọlá fi kùránì ṣe fún wa ìkẹ́lẹ̀ ọlọ́run bá Ramadan lẹ́yìn tó ṣe wípé gbogbo mùsùlùmí pátá a máa ṣalápa ń tètè a máa sojú kòkòrò sọ́dọ̀ ọlọ́wọ̀n bá alékẹ́ ọlá pẹ̀lú kíkà alkùnrán lákàtúnkà àkàtò iná fi bẹ̀rọ̀n bá àwọn pẹ́pẹ́ fúrú wa nínú sí kọ́lọ̀wọ̀n bá alékẹ́ ọlá kó gbà lọ́wọ́ wa ìtọrẹ àánú tá ń ṣe kọ́lọ̀wọ̀n bá kó gbà lọ́wọ́ wa إن شاء الله بقدرة الله عامه سورة لقمان سورة لقمان جاء آية إقوكا للقمان Quran chapter 31 àwọn àyàtà fẹ́wọ̀n nínú súrátù Luqman yìí yóò ma jẹ́ àyà tó bẹ̀rẹ̀ láti àyà kejìlá tẹ́rẹ lórí àyà ìkọkàndínlógún that is verse 12 to 19 àwọ̀ láti verse 12 agbìyànjú láti wò dé verse 19 Aya yìí òun ni èyí tí wọ́n ń pè ní wìsọ́yàtò Luqman líbà ní ìhìn wìsọ́yẹ́tù Lukman líbàlí ìbìnihì asán tẹ́lẹ̀ tí ọ̀kanú awọ ẹrú ọlọ́run tó sọ fún ọmọ rẹ nínú òkìlọ̀ nínú ọ̀rọ̀ gbani níyànjú wọ́n máa pè ní wìsọ́yà li lí ìbìnihì asọ tẹ́lẹ̀ Lukman fún ọmọ rẹ. súra yìí Suratul Lukman Quran chapter 31 tàwáwò láti verse 12 de verse 19 inú bíbà ilẹ̀ ọlọ́wọ́n bá ní kí ọlá ló ti bá wa sọ̀rọ̀ nípa Luqman àti àsọtọ́lẹ̀ tó ṣe kí ni tó sọ fún ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn àǹfààní ọlọ́kan òjọ̀kan àwọn afani ọlọ́kan òjò kan bẹ nínú áyà yìí òun ni àwọn àfáàfi sọ áyà yìí lórúkọ láti kejìlá tẹ́ẹ̀dẹ́rí áyà ìkọkàndínlógún àwọn àfáà ní àsọtẹ́lẹ̀ Lukman fún ọmọ fún ọmọ rẹ̀ nínú súra dárúkọ yìí bákanáà àsọtẹ́lẹ̀ yìí lọ síbi mẹ́sàn ó ti pẹ́ lórí bí àwọn èèyàn bá ṣe ka méjì nínú ẹ̀ nínú àsọtẹ́lẹ̀ tí Lukman tó sọ fún àwọn ọmọ rẹ̀ àádárúkọ àwọn àsọtẹ́lẹ̀ yìí fún wa àwọn abẹ́rẹ̀ sí ní wo àwọn ááyà yìí ní ọlọ́kan òjọ̀kan tọ́lọ̀ bá líkẹ́ ọlá gbogbo àwọn níyọ̀dá tàbá lè wó kalẹ̀ nínú àtọ́tẹ́lẹ̀ tí Lukman sọ fún mẹ́ àtọ́tẹ́lẹ̀ àkọ́kọ́ o ni at-tahdhir min shirki billah ìkìlọ̀ fún ni kúò níbi ìbá ọlọ́run ọba àlékẹ́ ọláwó rogún ànábí Lukmani yìí ẹrú ọlọ́run ọba Lukmani àtọ́tẹ́lẹ̀ àkọ́kọ́ o ni wípé ó kìlọ̀ fọ́mọ rẹ̀ kúrò níbi ìbá ọlọ́wọ́n bá lékí ọláwórógún ẹlẹ́ẹ̀kejì al-ihsan ila al-walidayn àsọtẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó sọ fún mẹ́ òun ni ìmọ̀ ṣe dáadáa sí àwọn òbí méjèèjì ìmọ̀ ṣe dáadáa sí àwọn òbí méjèèjì ẹlẹ́ẹ̀kẹta muraqabatun muraqabatullahi lil-insan ìbẹ̀júbẹ̀wò ọlọ́wọ́ bá ọlá tó ń gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn tó dá ìbẹ̀júbẹ̀wò ọlọwọba bá ọlá tó ń gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn pátápátá ni tó túnmọ̀ sí pé kò sẹ́dá kan tí ó máa bẹ lábẹ́ ìbẹ̀júbẹ̀wò ọlọ́run kan ìṣe rẹ̀ yálà ó ti nú kọ̀rọ̀ yàrá rẹ̀ ní àbó ṣe ní gbangba gbogbo ẹ̀ pátápátá ló hàn sí ọlọ́wọ̀n bá àríkẹ́ ọlá bákan náà àsọtẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí Luqman tó sọ fún ọmọ rẹ̀ ó ní al'amru bí ikọ́ mẹ́ti sọ́lá ìpaniláṣẹ láti máa kírun fọ́lọ́wọ̀n ọba ọba àríkẹ́ ọlá ẹlẹ́ẹ̀kárùn al'amuru bil ma'aruf wan nahyi 'anil munkar ẹlẹ́ẹ̀kárùn àkọtẹ́lẹ̀ tí Lukman tó sọ fún ọmọ rẹ̀ òun ni ati àti máa pàwọn èèyàn láṣẹ lórí dáadáa bẹ́ẹ̀ ni ma kọ̀ fún wa kúrò níbi gbogbo wà bàjẹ́ pátápátá ẹlẹ́ẹ̀kẹfà òun ni asabur àni ṣàdáhì asabur àni ṣàdáhì ìṣe sùúrù nígbàtí àwọn àlékókó tó bá ń dé bá ẹ̀dá ìṣe sùúrù lórí àwọn àlékókó nígbàtígbà tó bá ń dé bá ẹ̀dá ẹlẹ́ẹ̀keje àtàwádùrú والنهي عن التكبر إرى إيان يارين الله إما ما شيء دارو إرى إيان يارين الله لا لا ما شيء كيني لا لا إما شيء دارو إما غابا أنا تجو خفض الصوت عند تحدث مع الآخرين خفض الصوت عند تحدد مع الهاكرين kí ni èyí tí ó jẹ́ àkọtẹ́lẹ̀ lẹ́ẹ̀kẹ́ ìjọ tí àwọn ẹbí lùkún wá ti sọ fún mẹ́ òun náà ni khafdu sawt ìmá rẹ̀ òun lẹ̀ عند تعدد مع الآخرين nígbà tí a bá ń bá èèyàn mi sọ̀rọ̀ ìmá ma kégbe ma bá èèyàn mi sọ̀rọ̀ tá bá wo gbogbo àwọn àsọtẹ́lẹ̀ tí Lukman tó kà fún ọmọ èyí àwọn eléyìí they are instrumentality for social order àwọn ìkìlọ̀ tó ṣe wípé ta bá lò wọ́n irinṣẹ́ kan ni wọ́n láti mú ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ bá àwùjọ àwọn tó ṣe wípé tá bá lo àwọn kìlọ̀ mẹ́jẹ̀jọ tí ànábì Lukman tó kìlọ̀ fún ọmọ rẹ̀ tó fi sọ àsọtẹ́lẹ̀ fún ọmọ rẹ̀ àwọn kìlọ̀ mẹ́jẹ̀jọ wọ̀nyí ó láǹfààní ìrànlọ́wọ́ fún wa nínú àwùjọ wa ní tó ṣe wípé àsìkò kan ní ta bùkátà sí gbogbo ìfọ̀kànbalẹ̀ àti gbogbo ìfàyàbalẹ̀ nínú àwùjọ èyí ló fi jẹ́ in tó dá fáwà musulmi ká má fi alkùránì ṣeré kí kùránì kó má jẹ́ ìwé inú oṣù àwẹ̀ nìkan torípọ́lọ́wọ́ bá ní kẹlọ́wù ṣe kùránì ní ìwé oṣù àwẹ̀ àsìkò ma rí àwọn èèyàn tí wọ́n ma alkùránì lákàtúnkà ẹ ma rí ẹlùmí ẹgbọ́ ó ka kùránì mẹ́rin ẹlòmí ó ní ẹ̀márùn ẹlòmí ìkúrà yóò gbìyànjú yóò rí pọ́ náà parí ẹyọ kan tàbá súnmọ́ alkùránì ọlọ́run a rí wípé àǹfààní tó ń bẹ fún wa ó kọjá in tó ṣe wípé àádádúró àwà gékúrú sínú oṣù Ramadan pẹ̀lú agbìyànjú láti wo àà àwọn ááyà yìí gẹ́gẹ́ bí àwọn sheikh wa ni wọ́n ṣe pàwà láti abẹ́lọ́wọ̀n bá ní kí àwọn èyí tí a bá rí sọ níbẹ̀ kọlọ́run ó jẹ́ kí ó wúlò fún wa láyé níbàyí àti ní alkiyama ọlọ́run bá ní kí ọlá ń bá wọn sọ̀rọ̀ nínú suratu Luqman láti verse 12 ọlọ́run bá ní ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في أعمين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تتعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إليّ ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تكو مثقال حبة من خردل فتكن في صقرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خداك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغدد من صوتك إن أنكر الأصوات لصوت الحمير الله بارك يا قم بوطر لنو سوري الله ولقد أتينا لكمان لحكمة عن اشكر لله الله ني أهريا ونوبا أتينا لكمان الحكمة أجبوا لكمان الحكمة انتان بني alìhíkmà anúṣkòrò lílá wípé kó lè máa dúpẹ́ fún ọlọ́run ọba wa man yashkur gbogbo ẹnikẹ́ni tó bá dúpẹ́ fọ́lọ́run fa innama yashkuru li nafsihi ẹni náà kó mọ̀ wípé orí ara òun lòun dúpẹ́ fún wa man kafara billah ẹnikẹ́ni tó bá ọlọ́run ọba yìí

tí ọlọ́ọ̀bá alíkọlọ́ dálúkọ nínú alkùrán lẹ́n tó ṣe wípé ọlọ́ọ̀bá alíkọlá dìídì ṣe ìsọ̀rí súra kan pẹ̀lú ẹ̀ ṣe àdínábí ọlọ́ọ̀bá ni Lukmanu ni àbí ẹrú ọlọ́ọ̀bá أدواء البيان في إضاء القرآن بالقرآن ني أبي تفسير الطبري ني أبي تفسير قرطبي ني àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tafsir jùmúhúrù àwọn onítafsir ẹnu wọ́n fẹ́ kò wípé Lukmanu kì í ṣe ànábì bí kò ṣe wípé ó jẹ́ ẹrú Ọlọ́run ọba ẹni rẹ̀ ó jẹ́ ẹrú ọlọ́run ọba ẹni rẹ̀ eléyìí ọ̀gọ̀rọ̀ nínú àwọn àbà òun ni tó ṣe wípé tí wọ́n sọ ohun náà wípé Lukmanu ẹrú ọlọ́run ọba kan ni tó ṣe wípé ó jẹ́ ẹni rẹ̀ àwọn tó jẹ́ àwọn ọlọ́wọ́n bá alékẹ́ ọlá dárúkọ wọn fún wa nínú alkùránì bẹ́ẹ̀ ló ṣe ìsọrí ìdárúkọ wọn pẹ̀lú iṣẹ́ tàà fi rán wọn a ma bèèrè lọ́wọ́ ara wa wípé à mélòó ni òǹkà àwọn òjíṣẹ́ kẹ́mà àdàdùl àdìyà mélòó ni òǹkà àwọn òjíṣẹ́ gan-an àwọn ẹgbàwà àwọn hadisi kọ̀ọ̀kan wá tó ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan fún wa ń pa ilé nínú àwọn ẹgbàwà ti tàn rí wípé òǹkà àwọn òjíṣẹ́ ó lọ bí nǹkan bí 124,000 al ambiya àwọn òjíṣẹ́ ọlọ́wọ̀n òǹkà wọn lọ bí 124,000 nínú àwọn ẹgbàwà àdìsí mi àwọn sọ kò tó bẹ́ẹ̀ àwọn àfáà kan nínú àwọn àfáà òní tẹ̀fẹ̀ àwọn níbi tó yẹ ká dúró tí tó dáa jùlọ tí ò ní ná wa lóògùn òun náà ni ká gbà wípé òǹkà àwọn òjíṣẹ́ pọ̀ jàǹtìrẹ tó jẹ́ wípé

kọ̀gọ́sìnáhùn àlèìkì ó ń bẹ náà jíjẹ́ tó fi pé adárúkọ wọn fún ẹ nínú alkohan adárúkọ wọn eye òǹkà àwọn òjíṣẹ́ tọ́nà bá lè kọ́ látàrúkọ náà alkohan kò ju mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ kò ju mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ 25 àwọn 25 ni ọlọ́run lè kọ́ látàrúkọ ló dárúkọ nínú al-Qur'an ó dárúkọ àwọn bí etí nínú Suratul An'am ó dárúkọ àwọn tó kù nínú àwọn súra míì náà ṣùgbọ́n lọ́wọ́ èyí àwọn òjíṣẹ́ mélòó ohun ló ń bẹ pẹ̀lú àyà fún akákan wípé wọ́n pọ̀ débi wípé wọn àmọ́ wọn 25 lọ́lọ́ ọba ní kí ọlá dárúkọ fún wa nínú alkùrán wọ́n àjú 25 lọ bẹ́ẹ̀ ni wọ́n àdé ní 25 eléyìí ẹnu àwọn àfá onítẹ̀sí kò lórí ẹ̀ ònú àwọn 25 yìí ẹni ere ẹrú ọlọ́run yìí Lukman kò sí nínú nwa torí pé gbogbo ń tàà so pọ̀ nínú àwọn òwe tàbí mọ̀ òjíṣẹ́ wọn kò sí kankan tí a lò fún ẹrú ọlọ́wọ̀n bá ẹni rí Lukman so 25 lọ́wọ́ bá nìkan ládárúkọ náà jẹ́ nínú Al-Qur'an ní ìbámu sí ọ̀rẹ́ sọ pé wàhúsùlá kọ̀sọ́sílẹ̀ umarika ó ń bẹ náà jẹ́ tó ṣe wípé a sọ̀tọ̀ Al-Qur'an bẹ́ẹ̀ lọ́pàá Al-Qur'an ní ìtànẹ́bì Musa mẹ́mẹ́ anẹ́bì Isa ni Ismail Nuh zulkifli iliyasa'u aliyasa'u zakariya yahya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn òjíṣẹ́ wọ̀nyí a sọ ìtàn wọn ní ọlọ́kan òjọ̀kan ọlọ́run nínú àìrìn wọn ọlọ́sọ̀ọ́sọ pé wà rúsùlán lánà sọ́sọ̀ màálẹ̀ o ń bẹ́nà tó jẹ́ wípé àti ẹ̀wùlẹ̀ sọ̀tán tí wọ́n fún ẹ ni

kò ọgọ̀rọ̀ wọn wọ́n ní Lukmanu kò kí ń ṣe annabi bẹ́ẹ̀ ni ṣe òjíṣẹ́ amọ́ta ní abdul salih ẹrú ọlọ́run ọba ẹni rẹ̀ tó yí wípé ọlọ́run bá kan fun ni fún ìyàtọ̀ ń bẹ láàrin al-ilmu wal-hikma ìyàtọ̀ ń bẹ láàrin ìmọ̀ àti òye ọgọ́rẹ́ tọ́rọ̀ bá ní kí ọlọ́bá jogún mímọ̀ fún pàtàkì jùlọ tó níṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn tó níṣe pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn ọlọ́ọ̀bá ní sábà fi òye tọ́ lẹ́yìn ní tó ṣe pẹ̀lú ìmọ̀ ìsìnrẹ́ hikma fẹ́ jẹ́ mọ̀tẹ́lìzámà fún alẹ́ilmù ó fẹ́ jẹ́ necessity fún onímímọ̀ ẹ̀sìn tó ní ẹ̀rẹ́mọ̀ rí àwọn tó jẹ́ àwọn àfẹ́ ẹ̀sìn láàká ìwọ́n mú ọmọ mú pérépéré òye máa ń bẹ fún wa in tó ṣe wípé ẹ̀yin ó máa fi ìṣẹ́jú bí ọgbọ̀n ìṣẹ́jú wákàtí mẹ́ta máa fi wò láàrin bí ìṣẹ́jú méjì wọ́n ti rí ọ̀rọ̀ yẹn very fast nínú àwọn tó jẹ́ okùnfà ìtànpè ní al-hikma tó ṣe pé wọ́n mọ́ translate loosely ní wisdom òye ìbá ní àròjinlẹ̀ ní jẹ́ làákàì òye ló mọ́ gbọ́dá ní àròjinlẹ̀ ní ṣe kí ni ní jẹ́ làákàì òye ló mú ọgbọ́n dání sàárùn bẹ́ẹ̀ àìmọ́yí nínú àwọn táàmọ̀ táàmọ̀ kàbí ní àwọn onímọ̀ bóyá western education ni àìmọ́yí irú wọn tẹ́mọ̀ rí tí ó mọ̀ sọ bárabàrá lẹ́nu ẹwà ọdún pé lóòtọ́ onímọ̀ tó lọ kàyẹ àmọ́ òye ò mọ̀ sí fún rú èèyàn bẹ́ẹ̀ bárùbárù ìbò ní ó mọ̀ fọ̀ bẹ́ẹ̀ ni yóò tún kankan ṣe àyàfi kó fi òye àti ìmọ̀ kó lò papọ̀ láti kíni láti fi mú èsì tó dáa wá ọlọ́ni wà lọ́kọ́dá àtẹ́yìnà Lukman al àwọn ọlọ́ọ̀bá ajogún òye fún Lukman ẹ̀mọ́ tọ́lọ̀bá àdíkọlá tó fi ròyìn ìtàǹpẹ̀ ní al nínú al-Qur'an ọlọ́ọ̀bá àdíkọlá ròyìn ìjẹ́ òye al nínú al ọlọ́ni yóòtìlì hikmata man yasha wa man yóòtìlì hikma faqad utiya khayran kathira wa ma yadhakkar illa ulul albab ọlọ́ni yóòtìlì hikmata man yasha àwọn ọlọ́run ọba àájogún òye fún ẹni tó bá wù wá wa man yóòtìlì hikma ẹnikẹ́ni tàbájogún òye fún fàkọ̀dẹ̀ òfìyà khayran kathira àti ṣe oore tó pọ̀ jàkìrẹ fún èèyàn báyìí àti ṣe oore tó ṣe kíni tó pọ̀ jàkìrẹ fún èèyàn báyìí lẹ́hànà hikma tó rí tó ṣe wípé ìgbà tó bá ṣe kíni tó tí wọn àbá rí òye láti fi tó ọ̀rọ̀ wọn bí wọ́n bá ṣe ń gbé sórí ẹ̀ ni ó máa ṣubú bí wọ́n bá ṣe ń tò ní ó máa ṣe kí ni ni ó máa wó bẹ́ẹ̀ ni bàbá bùkátà sí òye láti fi tonú yàrá rẹ̀ obìnrin bùkátà sí òye láti fi bá ọkọ rẹ̀ lò àti àwọn ọmọ rẹ̀ sọ́lọ́ ní ẹni táa bá jogún òye fún táa bá fún ní alhikma fàkọ̀dẹ̀ ó ti yá khairan kẹsẹ̀ a irú èèyàn báyìí a ti fún ní oore tó pọ̀ jàǹtìrẹrẹ tó fẹ́ àwọn èèyàn kan tí ó lè ronú sírú ń tá a sọ yìí àpàyà àwọn àwọn wo fún Lukman àìmọye àwọn oríṣiríṣi àfáàrù ló wá nínú bí òye tọ́rọ bá ọlá fún Lukman ẹni rẹ̀ bó ṣe nínú àìmọye ọlọ́kan òjọ̀kan in táwọn èèyàn ṣe kí ni tí wọ́n fi ròyìn òyìn tọ́lọ̀bà àríkẹ́lá tó fún ẹni rí ẹrú ọlọ́run Lukumani ọlọ́wà ni a ní ìkòròlìlá pí kó lè fa iná mọ̀ yẹ́ ṣkòrò lè náà sí ẹ̀mí ara náà ló ń dúpẹ́ fún ọlọ́run ní òye tá a jogún yìí afẹ́ kó lè máa dúpẹ́ fún àwọn ọlọ́run torí pé kò ṣe kí ni kìí ṣe mímọ̀ ṣe rẹ̀ kìí ṣe mímọ̀ ṣe rẹ̀ ń tá a bá ṣe fún ẹ̀dá lóore àìmọye ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn náà ló qualify láti ní oore yẹn lọ́wọ́ kò kí ń ṣe soul right yẹn bóyówó la jogún fẹ́rú ni bóyá ọmọ la ní kó rí bí ni bóyá iṣẹ́ tó lálàáfíà la ní kó rí ṣe ni àbí òye láfún ni àbí mà láfún ni àbí gbogbo àwọn nǹkan dáadáa oríṣiríṣi tí ẹrú lè ní gbogbo tẹ́rú bá ní nínú àwọn nǹkan báyìí àbíkẹ́rú máa dúpẹ́ fún ọlọ́run ọba àdíkẹ́ ọlá lórí ẹ̀ kó wá rẹ̀rẹ̀ nílẹ̀ pẹ̀lú tọ́lọ́run ọba àdíkẹ́ ọlá fún yẹn nítorí pé tó ń bẹ lọ́wọ́ ẹ̀yẹn ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn náà qualify láti ní kìíní yẹn nínú òye tí wọ́n tọ́lọ̀bọ̀ òdẹ̀ ṣe kí ni tí ó fún wọn ọlọ́bàá ìkẹrẹ ni ma ń yẹ fàálù láò bí àzáàrí kí ni mo fẹ́ fi ìjẹ níyà àwọn ẹrú mi kí ni mo fẹ́ fi ṣe ìṣẹ́kàrùtù lẹ́yìn ìgbà tó bá ti ń dúpẹ́ wà mọ́ntùn

فلنفسه ومن أطاع فعليها ومن ربك بظلام للعبيد ọlọ́ni mọ́nà àmìrà sọ́lì hàn gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rẹ̀ fàlìnàfsíhì fẹ́mi ààrẹ orí ààrẹ ló ṣe fún orí ààrẹ ló ṣe kíni orí ààrẹ ló ṣe fún kó mọ́ yàngà lórí ẹnìkan ìtò ń ṣe ẹ̀mí ara ẹ̀ náà ló ń ṣe fún wọ́n bẹ́ ìtọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ ọlọ́ọ̀ni wọ́n là àbítà òun bá àbá ṣe àwọn lè mọ̀ wọ́n tàbá bá wọn ṣe falinapsic ẹ̀mí ara ẹ̀ ló ń ṣe kí ni òun ló ń ṣe fún òun kó òsùnwọ̀n ṣẹ́ẹ̀rẹ̀ rẹ̀ òun jẹ́ kó ṣe kí ni kó pọ̀ ni mọ́nà àmìlẹ̀ sọ́ọ̀lì hànífàlì náà sì hì gbogbo ẹni tó bá ṣiṣẹ́ dáadáa iṣẹ́ oore fàlínàfì fún ẹ̀mí ara ẹ̀ náà ni wà mọ́n àtàhà fàálẹ̀ ẹni tó bá ṣe dàkejì dáadáa yẹni pé ẹni tó bá ṣe aburú tó ṣe àìdá fàálẹ̀ ìhà orí ara náà ní ègbé wà má rọ̀bùka bìbọ̀lámi lílà àdíjì ọlọ́ọ̀bọ̀ òní sàbòsí pẹ̀lẹ́rú kankan ọlọ́ọ̀bọ̀ òní sàbòsí pẹ̀lú ẹrú kankan in tẹ́dà bá ṣe òun náà ni ó lọ gbà níwájú ọlọ́run yẹn tọ́lọ́ bá ní kí lọ́sọ́ gba alùpùpù pé kó lè máa dúpẹ́ fáwọn ọlọ́run fa ìnàmọ̀ yẹ́ṣkò rú línà sí ẹni ara ẹ̀ náà ló dúpẹ́ fún bọ́ ọba kírun talọ fu fún ẹ̀mí ààrẹ bọ́ gbàwẹ̀ talọ gbàwẹ̀ fún ẹ̀mí ààrẹ bó yọ zàká yọ zaka fún ẹ̀mí ààrẹ bó ṣe hajj nínú owó ẹ̀ talọ ṣe fún ẹ̀mí ààrẹ ó ṣe ọlọ́wà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe sọ fún wa nínú àdís tó látọ̀dọ̀ ìmáàmù Bukhari rahimahullah kọ́lọ̀wọ̀ bá níkẹ́ lákúbá wa yọnú sí ìmáàmù Bukhari afágbà àbújí fún wọ́n ní gbòǹkàgbòǹkà nínú àdíìsì láwọn ẹni tó ṣe wípé àwọn ọ̀tá tí gbógun ti bọ̀ tipẹ́tipẹ́ nínú àwọn tí wọ́n gbógun bọ̀ tó ti gbógun pẹ̀lú ẹ̀ tipẹ́tipẹ́ àgbúrò ìrandíran ìrandíran wọn mọ́ ìrandíran wọn kò ń sàwọn nìkan ìrandíran wọn àti ẹ̀mọ̀ wọn gbogbo ń tẹ́ bá ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lẹ́yìn ẹ máa gbọ́ Bukhari bá gbogbo in all the continents of the world bẹ́ẹ̀ bọ́ sí Amẹ́ríkà ẹ gbọ́ Bukhari ń bẹ̀ China e gbọ́ orúkọ Bukhari bọ́ India bẹ́ẹ̀kúrò ní gbogbo àkọ́sí bẹ́ẹ̀kọ́ sí áfíríkà ẹ gbórúkọ Imam Bukhari nínú àwọn tí wọ́n gbógun tí ìrandíran àti ìrandíran wọn kó dẹ̀ nígbọ̀n kankan nínú orúkọ wọn ọ̀kan náà wà fọ́ wípé ọfẹ́ gbógun ti àwọn ẹni ọlọ́run ó sọ̀rọ̀ yìí nípa Sheikh Albani ẹ̀kanú àwọn túdẹ́ǹtì rẹ̀ wá bá ní òun ṣiṣẹ́ kan lọ́wọ́ ní pẹ́ṣẹ́ tó ń dirí pé òun fẹ́ wù nínú àwọn hadith tí Sheikh Albani gbà wá àwọn tó dọ̀ ìtù mú ẹ̀ òun fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ à àfá ẹ̀wà pẹ̀lẹ́ tó jẹ́ àfá rẹ̀ tó ń kọ ní kí ó wá ní wá ó rọrùn fún ẹ yí kó ti pọ́ bẹ́ẹ̀ kékeré ó fẹ́ láàrí máa ṣe kàlbáni lọ lórí iṣẹ́ tó ti ṣe kalẹ̀ fún alìhúnmà nabi muhammad sallallahu alaihi wasallam eléyìí nínú ìtànjẹ shaitan tó mọ́ fi ń dàmú àwọn èèyàn ni náà láàrí inú àwọn afálẹ̀ yorùbá ó wá bẹ̀rẹ̀ sí ní sọ bárú bárú pa ẹ̀wọ̀ báyìí ó wá sọ ọ̀rọ̀ oríṣẹ́ ọlọ́wà nínú Muhammad sallallahu alaihi wasallam ó sọ ọdọ́rọ̀ táàmà fi ọpọlọ táàmà fi ṣiṣẹ́ ó wá ń da ojú àwọn àdíṣò oríṣẹ́ ọlọ́wà ó wá ń dàrú papọ̀ mọ́ra wọn láti lè bá fi kóòrù tó báwọ èèyàn àwọn tó jẹ́ onímọ̀ ìwé léyò jọ wọn lójú ó pọ̀ kódà ìmọ̀yẹrù wọn wọ́n wà káàkiri tó wà ní Vietnam tó wà ní Australia tó wà ní Egypt àwọn orientalist wọ́n pọ̀ jàndìrẹ́rẹ́ tí wọ́n máa rationalize ayé alkùránì irú àwọn èèyàn báyìí ibi tí wọ́n ń bọ̀ wá gangan gbogbo ẹjọ́ tó bá mọ rú àfá àbáyìí ewu tó fẹ́ ṣe di wípé tí ẹ bá ti wó ìtànpé ní sọ Buhari ó ti wó ọ̀kan nínú àwọn òpó ẹ̀sìn Islam torí wípé a lè rí ẹ̀sìn Islam ṣe àyàfi nípasẹ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam kí lè tẹ́ rí bẹ́ẹ̀ ọlọ́ni uwa lẹ́bí bá a tàfíl omiyi na rọ̀súlẹ̀ mìíràn ọlọ́ni àwọn alọ́wọ́ bá lágbédìde fún àwọn aláìmọ̀kan òjíṣẹ́ kan látara ara wọn yẹ́sùlù àléhìm àyàtì kó ma ka àmì àwọn ọlọ́wọ́ bá fún wọn wàyùzẹ̀ kíhìm kó ma sàfọ̀mọ́ wọn wàyù alímùhùn kìtà kó wa ma kọ́ wọn ní tíra wàlẹ̀ hikma àti kíni sunna àwọn àfá ẹrọwọ́ àwọn tẹ̀síra àwọn àfá àwọn ní tó ń pè ní hikma pẹ̀lú alkùránì nínú ayà yìí súnà àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni àwọn ayà mí náà bẹ tọ́lọ̀bà alìkọlọ́jà kọ wal hikma ọlọ́ni wal kitab wal hikma ọlọ́bà dárúkọ sallallahu alaihi wasallam

ó dá làákà ìtìjà ní kálò so tẹ́mìnà bá ti jí ti máa ti wò pé àdí tí mo kà yìí kò bá làákà ìtì mímú à ni agbádànù tí wọ́n náà bá ti ronú tó bá ti pé àdí tí mo kà yìí kò bá làákà ìtì mímú wọ́n náà ṣe kí ni wà gbádànù kí wá ló mọ́ nínú hadithi ìfẹ́lú làákà ìtókù bá ṣàìtọ́ níwájú ọlọ́run lọ́jọ́ àná ọlọ́run kó forí balẹ̀ fún ó ní ìrẹ́ ọlọ́mbà máa ṣe forí balẹ̀ fún ẹni tó dá khalaqtani min nari wa khalaqtahu min tin ó dé mi látara iná odó látara ẹrọ̀fọ̀ tó ní ẹrọ̀fọ̀ àti iná ìwòlú ẹkó lágbára jù ó ṣe kí ni ó fẹ́ rationalize ọ̀rọ̀ ọlọ́n bẹ́ẹ̀ ni irú ń táfà yín iná ìdánwò ń ṣe irú àwọn báyìí in tí ọ̀rọ̀ wọn súnmọ́ olú wípé inú kó ṣe wípé atẹ́gùn ṣíà pé ti rówó gbà lọ́wọ́ wọn àwọn tó ń pè ní ṣíà àwọn látó ti pé wọ́n ti ń gbógun ti àwọn òpó ẹ̀sìn ọlọ́ọ̀ba láti ìgbà tó ṣe kí ni tó ti pẹ́ yóò wà máa sọ oríṣiríṣi yóò máa dàrújú fáwọn èèyàn yóò máa da ìrújú fáwọn èèyàn bí kùránì ṣe bẹ́ẹ̀ mẹ́ẹ̀tẹ́ bá rí àwọn onírújú yóò fẹ́ dàrú mọ̀ yín lọ́wọ́ àwọn eléyìí ọlọ́ọ̀ba níkẹ́ láti yọ hikma kúrò nínú ilmu wọn kò sí làákàì nínú kíni nínú ìmọ̀tọ́nà ọba àríkẹ́lá fún wọn ṣàìtọ́nù fi wọ́n ṣiṣẹ́ abẹ́lọ́ba àríkẹ́lá kó dáàbòbò ẹnìkọ̀ọ̀kan wa kó nínú irú àwọn òrùn burúkú báyìí sọ́lọ́ba àríkẹ́lá jẹ́ yé wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá dúpẹ́ fún ọlọ́run ọba fainama yẹ ṣúkúrù ó dúpẹ́ fọ́lọ́ọba lórí orí tọ́lọ̀mà àríkẹ́lá ṣe fún ni irú ẹni bẹ́ẹ̀ fainama yẹ ṣúkúrù lè nà sí ẹni ara wọ́n mọ̀ ń káfàrà ẹni tó bá kọ̀ tí ò dúpẹ́ fàílọ́láàrẹ ní yùnhàní ọba tó rọrọ̀ ní kò bùkátà sí nkankan látọ̀dọ̀ wa kẹtàlá ọlọ́ni wà ní Lukman lè ibnihi wà wúwà ya'idhuhu Lukman sọ fún fún Lukman sọ lẹ́yìn tó ń ṣe wáàsí fún ọmọ rẹ̀ àwọn òbí ẹ̀kọ́ lélẹ̀ èèyàn máa ń ṣe wáàsí fún ọmọ rẹ̀ àtàgbé ọmọ jòkólẹ̀ àwa máa dá lẹ́kọ̀ọ́ nínú nǹkan táwa ti mà á láti wálẹ̀ pátápátá sí lẹ́bù rẹ̀ elé nínú àwọn iṣẹ́ dáadáa táwọn tíṣà tí wọ́n ń ṣe nìyẹn àwọn mùdàrísùn àwọn tó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ iṣẹ́ ńlá ni iṣẹ́ yẹn because at that point in time tó bá wọnú classroom yóò kọ́kọ́ èjì ẹ̀ yóò wá gbé yóò ṣe déédé àwọn tó fẹ́ kọ́ torí pé bá ní kó máa sọ̀rọ̀ pẹ̀lú gbóhun ṣe nílà aká ìtó yóò máa sọ̀rọ̀ tí ó di ọpọlọ wọn wọn ní gbọ́ yé so at every point in time gbogbo teacher nígbàkígbà tó bá ti wọnú classroom ni àbí lecture room ni fáwọn tó jẹ́ lecturer yóò mú lẹ́bù ẹ̀ yóò mú wá sí lẹ́bù àwọn tó fẹ́ kọ́ ìgbà inú tó lè ṣe kí inú wọ́n tó lè gbọ́n tó ń sọ yé nínú àǹfààní nítarí lára Lukman ẹrú ọlọ́wọ̀n bá rè òní pé àwọn òbí náà láti máa pẹ ọmọ wa jòkúlẹ̀ bó ṣe rìn kó kéré táàmọ̀ ṣe kí ni táàmọ̀ fi ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá tọ́ wọn a mọ̀ fi ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá a mọ̀ fi mọ̀ wọn ó níwọ̀ kó kéré jù tó bá ma tó sọ kó kéré yẹn tó bá ń plé kankan létí ẹ̀ tó bá kọ́ sí láti máa plé kíní ẹ̀ bí kíní ẹ̀ bá jẹ́ one hour ni wọ́n fi rìkọ́dù kíní ẹ̀ bóyá bí orin ní táwọn èèyàn máa tán fi ń dàmú ọpọlọ ọmọ wọn lẹ́yìn wọ́n máa plé kíní ẹ̀ tó wá bí tó bí ọjọ́ mélòó kan gbogbo tó ń bẹ́nu kíní ẹ̀ wọ́n jọ mọ kọ́ word for word ibi tí làákàrẹ̀ mọ́ kékeré ṣe kí ni tó mú so wọ́n ní Lukman ó sọ fún ọmọ rẹ̀ wọ́wọ́ yàrídòwó lẹ́yìn tó ń ṣe wá àti fọ́mọ rẹ̀ wípé yáàbù náà yà ìrẹ ọmọ mi látó ṣirik billah má ṣe bá ọlọ́wọ́n bá àdékẹ́ ọláwúrúgún inna shirka la zulmun azim torí pé ìbá ọlọ́wọ́n bá wúrúgún àbòsí tó tóbi jùlọ tó tó eléyìí àbòsí tó tóbi jùlọ tó tó eléyìí kò sí kí ni kò sí eléyìí ni àkọ́kọ́ ẹ̀kọ́ taari nínú ìsọ́yà Lukman fún ọmọ rẹ̀ àsọtẹ́lẹ̀ kí Lukman tó sọ fún ọmọ rẹ̀ ó ní kí ni at-ta'dhir min ash-shirk ilé ní jìnnà kúrò níbi ìbá ọlọ́wọ́n bá àlékẹ́ ọláwórogún torí pé gbogbo ẹrú bá ti bá ti dàrú kò sí nǹkan kan tó lè tún ṣe máa àwọn afọ́lásí orí ọlọ́ọ̀bá ní kọlá sọ́lọ́ al-Qur'an ọlọ́ni innahu man yushrik billah faqad harrama alayhi al-janna wa mahwahu an-nar wa ma liz-zalimina min ansar ọlọ́ni innahu man yushrik billah gbogbo ẹnikẹ́ni tó bá bá ọlọ́ọ̀bá alékọlá tó bá bá awórogún faqad harrama alayhi al-janna ti ṣe kí ni ó ti dèwọ̀ fúrú ẹni bẹ́ẹ̀ wa torí pé a ní nǹkankan ta wá ṣe láyé ju kí ni káwà ti sin bá ní kí ọlá lọ gbogbo yìí tó kù bá pátá ni wọ́n ń tẹ̀lé kinní yìí ni a bọ̀rọ̀ jẹ́ kí priority yẹ kí ó ara rẹ̀ mùsùlùmí ò kí gbà kí priority ìgbésí ayé ara rẹ̀ fún rẹ̀ and you know don't worry things will fall into place naturally ah things will kí fall into place naturally nínú tó jẹ́ ìtẹ̀mí ọmọ ẹ̀dẹ́ yìí wọ́n wá tó fúnra ẹ̀ wà wá tó bó ṣe ẹkù òtò nọmbà wà ní kí ni al-islam o ni islam tó bá ti ń bá ti rósta islam ló bọ̀rọ̀ jẹ́ nọmbà wàn ìjọ tó bá ti wọ́n bá ti rósta tó wá máàkì nọmbà wàn money owó nọmbà two children Number three, work. obi number four, Islam. kala Ah, aburú ńlá ti ṣẹlẹ̀. Tó bá ti Islam sí number one. Islam ọlọ́ọ̀bà ní kí ọlá onímọ̀ ṣe kí ni, òun ni ó máa define gbogbo àwọn nǹkan tó kù. Onímọ̀ ṣe kí ni, òun ni ó máa define gbogbo àwọn nǹkan tó kù, òun ni ó máa guide yẹ yóò ma tọ ìsọ́rọ̀ lórí àwọn kan tó kù àmọ́ tó bá ti dé ìsìláàmù sílẹ̀ tó wájú pé olúwà nọmba wà ní owó yóò máa gbogbo tó kù kódà ló máa ní ìsìláàmù bó ṣe wípé iṣẹ́ ni bó ṣe wípé ìwé ẹmà ó wà embarrassing ẹlòmí ẹwọ ẹsà mọ́ bá wa bẹ ọlọ́run lọ so gan so ẹni tí kó rí fífọ́ kan gbá mú orí fífọ́ just one ẹyọ kan tó kàn gbá mú so ipò tí lọ́wọ́ àtọ́ bí i ẹ tó dàbí pé tí ò bá sí ilẹ̀ gbogbo nǹkan máa dàrú yẹn ẹsẹ̀kẹsẹ̀ gbogbo space tó occupy kò ní ju orí bẹ́ẹ̀dì ẹ̀ lọ́mọ́ orí bẹ̀ náà ní wà wà wọ́n wà máa sàánú ẹ̀ àwọn ìlú wọn bá ṣe nǹkan ṣe bó lọ́wọ́ àtọ́ bí ní so it's embarrassing kí ẹrú ó gbé nǹkan mi lórí priority in tó torí ẹ̀wà ṣe láyé pẹ̀lú ta torí ẹ̀wà sáyé náà ní kí ni ajọ́sí fọ́nà wà máa kàlápùtòrí jí na wà lè ń ta ilẹ̀ ni àbùdùn ọlọ́run ní torí tó ń di dọ́mẹ̀ ilé yàtàbí jẹ̀nu náà ní káwàá ṣe kí ni kọjọ́ so tí sábà wà ní one wẹ̀hẹ́ wọ́n wá tó gbogbo tó bá kù wà á tó sábẹ́ Islam tó bá tó wá tó tó ti mọ́ ọlọ́run bá lẹ́yẹ ọ̀kan ṣoṣo wà sọ́ra fún ṣàìtàn làánàtúlá àlẹ́yìn ṣàìtàn lẹ́rú ọmọ ẹ̀dẹ́ èèyàn tó fo ó ní ọ̀tọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn tó fojú hàn ọlọ́run iná ṣàìtàn lakum àdúgbò fàtàkìzúwò òun ló fẹ́ kí ẹ̀dá ṣiṣẹ́ kó má jèrè níwájú ọlọ́run yóò wà bẹ́ẹ̀ sí ní máa taari aburú tó bá mọ́ náà lọ́kàn láti sọ́ra fún táǹpé ní kí ni àṣírkù ìbá ọlọ́run bá àlékẹ́ ọláwórogún eléyìí tí Lukman tó ń kìlọ̀ fọ́mọ rẹ̀ yáàbù náà yà ó ní ìrẹ̀mọ̀ mi láà tó ṣe rìkìdì láà má bá ọlọ́run bá àlékẹ́ ọláwórogún inna ṣírkà lazolmọ̀ àzẹ́ tó gbé ìbá ọlọ́run bá wórogún àbòsí ńláńlá tó tóbi tó ìwọ ló bímọ láti owó wàhálà ẹ̀ ṣe kó tó bímọ ó náwó ìyá rẹ̀ dàmù ìgbà tó wá dàgbà tó yẹ kí sọ má jiná bí ẹ̀mọ́ ń jẹ ó bá ní ìwọ̀kọ́lù mo ní àwọn òbí mi irú òbí bẹ́ẹ̀ ó lè ṣubú kó jáde láyé katatension pa ní ọmọ tó ṣe pé oló ti ń ṣe wàhálà bọ̀ lórí ẹ̀ láti ilẹ̀ ó wá dàgbà tán tó yẹ kó máa jẹun kó wá ní òun ó wá dì náà eléyìí kéré pátápátá ń dẹ̀dẹ̀lẹ̀ tí ń ń bá ọlọ́ọ̀bà àríkẹ́ọlá tàbà dánwò ọba tó dá tó fi wá páyé tó fún wa ní jẹ̀mú tó ń mọ́nítọ̀ wa tó sọ wa títí ó wá tó lẹ́bù táwọn náà nílá káì ká máa appreciate ẹ̀ àwọn ní kò lè jẹ́ ti ẹnìkan òun àtàwọn kan ló bọ̀rọ̀ ní pé no kò bọ̀rọ̀ jẹ́ tọ́lọ́wọ̀n bá àlékẹ́ lánìkan a jẹ́ pé àwọn mìíràn ti ṣe fi wọ́n jọrọ̀ eléyìí tí ṣẹ́kù ìbá ọlọ́bàá orogún in tó ń

ọlọ́ba àríkọlá sọ fún alẹ́bí muhammad sallallahu alaihi wasallam nínú al-Qur'an ọlọ́ni wà lọ́kọ́dí ẹ̀húwíyà ilayka wà ila alladhina min qablika la'in ashrakta layahbatanna 'amaluka wà latakunanna min al-khasirin ọlọ́ni ilé oṣù ọlọ́run a ti fi ránṣẹ́ sí ẹ bẹ́ẹ̀ la fi ránṣẹ́ sí àwọn tó ti síwájú rẹ wípé la'in ashrakta tó bá lọ orogún pẹ̀lú ọlọ́run ọba tó bá lọ ṣe tó lọ orogún pẹ̀lú ọlọ́run ọba la yahbatanna amaluk àwọn iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ àwọn iṣẹ́ tó ṣe yóò ṣe kíni yóò bàjẹ́ wà ní dúró mẹ́ wala takunanna minal khasirin ó máa bẹnú àwọn tí ó ṣòfò níwájú ọlọ́run tó gbé tó bá ṣe ṣíríkù tó ti ẹbọ tó bá irú èèyàn báyìí gbogbo dáadáa tó wù kó lè ṣe yálà àrùn ló kí ni àwẹ̀ ló gbà ni zàká ló yọ ni ájì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wá fi ẹyọ kan tó fi kún kìíní ẹ̀ ó náà ní kí ni ó ṣe ṣíríkù ó bá ọlọ́run bá àríkọ láwórogún gbogbo iṣẹ́ tó ṣe pátápátá yóò bàjẹ́ abẹ̀lọ́run bá àríkọ lá má bà wá níṣẹ́ rere jẹ́ kó má bà wá ní má nì jẹ́ ká bá gbogbo àwọn iṣẹ́ rere wa ká bá níbi tó dá níwájú ọlọ́run ọlá títóbi ọlọ́run eléyìí tí Lukman nǹkan àkọ́kọ́ tó kìlọ̀ fọ́mọ rẹ̀ tá ń pè ní ìkìlọ̀ àkọ́kọ́ òní wípé kó má bá ọlọ́ọ̀bà àdíkẹ́lá wórogún ọlọ́ọ̀bà àdíkẹ́lá tẹ̀síwájú ọlọ́ni wọ̀wà sọ́yìn àlè ìsáànà bí wà lè a ti sọ àsọtẹ́lẹ̀ fún ọmọ ẹ̀dẹ́yìn nípa òbí rẹ̀ hamalatu umuhu wáhànan àlàwáhànin òbí tó ṣe wípé ó ní oyún rẹ̀ sínú wáhànan àlàwáhànin ìnira lórí ìnira ló fi gbé wà fi sọ́ọ̀lù hù fi àmẹ́yìn ni lẹ́yìn eléyìí ó tún fún lọ́yàn fún ọdún méjì ọdún méjì ló ṣe kí ni ló fi tọ́ bẹ́ẹ̀ ni dúpẹ́ fún àwọn òbí rẹ̀ iláyìí almasir ọdún ní ọlọ́run bá ní padàbọ̀ sí gbogbo yí parapata ìkìlọ́lẹ̀ kejì tí Lukman tó ṣe fún ọmọ rẹ̀ òun ni kí ni òun ni nípa àwọn òbí rẹ̀ tọ́lọ̀n bá ìkìlọ́ fi bá sọ̀rọ̀ ìkìlọ́lẹ̀ ni nípa ta ni àwọn òbí wa àwọn òbí wa ó wa ọlọ́run bá ìkìlọ́ kìlọ̀ fún wa nínú Al-Qur'an أراني وقد ربك لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهم لهم جناع ذل من الرحمة وقل رب ارحمهما كما رب صغيرا ọlọ́run ní wọ̀kọ̀dọ́rọ̀ búkà ọlọ́run bá níkẹ́ láti pa yín láṣẹ alátàbùdú ìlàlá pẹ́ẹ̀ bọ́rọ̀ jọ́ ti fún kàmí lẹ́yìn ọlọ́run ilé ìbá àkọ́kọ́ mú wọ̀kọ̀dọ́rọ̀ búkà alátàbùdú ìlà ìyà ọlọ́run ti pa eléyìí ni ìkìlọ̀ ẹlẹ́ẹ̀kejì tí Lukman tó sọ fún ọmọ rẹ̀ al-ihsan ila al-walidayn ìṣe dáadáa sí òbí méjèèjì olóṣọ́fún alẹ́ẹ̀tọ́ pé àwọn kìíní they are instrument for social order ní àwọn kan tó ṣe wípé tá lo àwọn ìkìlọ̀ tó ń bẹ nínú súra yìí àwọn nǹkan tó ṣe wípé ó lè ṣe fa ìfọ̀kànbalẹ̀ fàyàbalẹ̀ sínú àwùjọ tàbẹ̀nú ẹ̀yìn torí pé kò sí èèyàn kan nínú wa àyàfi kó jẹ́ òbí fún àwọn èèyàn kan àbí kó ṣe wípé ó jẹ́ ọmọ fún àwọn èèyàn kan kò sẹ́ni kankan èmi ò tí ì rí a sọ pé ìgbà ẹni léyìí ó jábọ́ láti sánmà yẹn pé kò lóbi kankan ó kàn déédéé jábọ́ láti sánmà náà ni ilé ìṣe pàtàkì fún gbogbo ọmọ pátápátá o ní wípé kí wọ́n ṣe kíni kí wọ́n fi dáadáa kí wọ́n fi bá àwọn òbí wọn lò ìkìlọ́lẹ́bí tí Lukman tó ń ṣe kíni tó ń ṣe fún ọmọ rẹ̀ lílé ó wá ń rán létí ipé òbí tí ta ní ẹ ṣe dáadáa sí inú ẹ̀ ó ní ìyá yí tó ṣe wípé àmọ́láti hù òmúhù wáhánẹ́ àlàwáhánẹ́ ìyá yí lóyìn yí sínú ló tó ṣe pé wáhánán aláwáhánì ìnira lórí ìnira ni ìtàǹpẹ̀ lóyún kò fìgbà kan jẹ́ ń tó rọrùn tẹ́gbẹ́ nínú tọ́rọ bá níkẹ́ láti kọmọ mẹ́ẹ̀dẹ́ èèyàn ni ìtọ́rọ bá níkẹ́ láti kí ni tó ti kọmọ ọmọ nínú táàmà fi ṣe àtúnbí àbítúnbí ara wa ọlọ́ni wà láwọ́ àkọ̀rọ̀jẹ̀kùn mímbò tó ní ummahatikum àwọn ọlọ́ọ̀bá lámú jáde nínú àwọn ìyá yín la ta'lamuna shay'an lẹ́tọ́ ṣe wípé ẹ̀ẹ̀dá nǹkankan mà ẹ̀ẹ̀dá nǹkankan mà ẹ̀ẹ̀mọ́ kankan in a state of absolute nothingness emptiness ìzẹ́rò lẹ́wà ń gbà yẹn wọ̀ṣẹ́ àlẹ́lẹ́kùn musamman wal absar wal afida abẹ́rẹ̀ sí ní fọ́ọ̀mù yìí afin lójú ríran afin létí gbọ́ afin lọ́kàn la'allakum tashkurun kẹ́lẹ̀ bá mọ́ dúpẹ́ fún àwọn ọlọ́run ọba inú àwọn ìyá yín láti mú jáde àwọn ni wọ́n sáàbù bí ábọ̀ fún yín àwọn ni wọ́n ṣe wàhálà fún existence ti yín kò wá tán síbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ìnira lórí kí ni ìnira ilé kókó lórí ilé kókó tó bá tó pé tọ́wà bí tán ó tán síbẹ̀ ní kò bá tó dá láà lẹ́yìn ìgbà tí wọ́n tún bí yín tán <coughs> wà bí sọ́ọ̀lù òfì àmẹ́ìnì wọ́n wà bẹ̀ẹ̀ sí ní máa wọ́n ọmọ fún bí ọdún mélòó ọdún méjì wọ́n tún tọ́ yín nínú títọ́ náà ni wọ́n fún yín lọ́yàn títọ́ náà ni ó máa wẹ̀ yín ni ó máa kó gbẹ̀ ni ó máa kó tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run fi eléyìí rán wa létí nínú díẹ̀ àwọn ojúṣe táwọn òbí ti ṣe lórí wa tó ṣe wípé a lè san wọ́n lẹ́san yẹn tán ìyẹn lọ́lọ́run fi sọ nínú súra alìsára àtàkà yìí pé wà kúlù rabbi irhamhuma wọ́n tó ń tówó tó fún wọn tó ń tí dáadáa tó ṣe sí wọn ó kọ́lé fún wọn ní anything ma fàdó àti lẹ́gbẹ̀ ìrẹ́ ọlọ́ọ̀bá ìhàmùmá bá ń kí àwọn méjèèjì kàmárọ̀ bẹ̀yání sọ̀díra bí wọ́n ṣe ṣe kíni bí wọ́n ṣe tọ́ mi láti kékeré lẹ́yìn tó bá ṣe gbogbo àwọn ojúṣe tó yẹ kó ṣe tán nínú ẹ̀ ní pé kó a máa ṣe kíni kó máa ṣàdúà fún wọn ní gbogbo ìgbàkígbà gbogbo àdúà ẹrú rẹ̀ ẹrú ọlọ́wọ̀n ọba ẹni rẹ̀ Lukman tó sọ fún ọmọ rẹ̀ ìkìlọ̀ àkọ́kọ́ ní pé kí ó má ọlọ́wọ̀n bá alékẹ́ ìkìlọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé kí ni kí Lukman ẹrú ọlọ́wọ̀n bá ẹni rẹ̀ ó wá sọ nǹkan kan tó tẹ̀lé àlá àtòṣìríkà bí máa lẹ́yìn sàlákà bí ìrìnmù àmọ́ látara àṣẹ́dáta sáwọn òbí rẹ̀ yìí náà tó bá ṣe wípé wọ́n wá fẹ́ máa gbìnà yá wọ́n fẹ́ máa dàmú lórí kánṣe kí ni kí wọ́n ti ẹ lọ síbi kó bẹ́mi ọlọ́wọ́n bá lékẹ ọláwórógún wà ń já àdáka àlá àtòṣìríkà bí máa lẹ́yìn sàlákà bí ìrìnmù tó bá fẹ́ máa gbìnà yá láti rí pé wọ́n tì ẹ́ lọ síbi kó bẹ́mi ọlọ́run bá àlékè ọláwórogún nínú tó nímọ̀ ń pa rẹ̀ fàlẹ́ àtòtẹ̀ ọ̀hùnmá má tẹ̀lé wọn má ṣe kí ni má tẹ̀lé wọn ó túnmọ̀ sí pé conditionality ń bẹ fún ìtẹ̀lé àwọn òbí wa náà conditionality náà ni wípé gbogbo ń dáàbà fi ṣe dáadáa sọ́tà tẹ̀ fún wọn ó bọ̀rọ̀ máa bẹ ní ìbámu sí in tí ó tẹ ọlọ́run ọba ọba tó dá wa tí ó yọ nínú táwọn tí wọ́n bá ń tì wá lọ sí wípé kábá ọlọ́run bá wọ́n ogún káṣe kékeré àìmọye ọmọlé ní ìyá rẹ̀ ló sọ di ló sọ di kíni ló sọ di kékeré àìmọye ọmọlé ní bàbá rẹ̀ ló sọ di kíni kékeré òjíṣẹ́ ọlọ́run ó wá tètè ṣe kíni ẹrú ọlọ́run báyìí Lukman ó wá tètè kìwá ní kìlọ̀ pé àmọ́ táwọn òbí rẹ tó bá bẹ́ tì ẹ́ lọ síbi kó bá ọlọ́run bá líkẹ́ ọláwórogún látòkè àhùnmá má tẹ̀lé wọn dé bẹ́ẹ̀ má bá wọn ṣe yíhun ni àmọ́ tó ti bẹ́ẹ̀ náà wà sọ ibò ùmá fìtúníyà màrúfà máa ṣe dáadáa máa fi dáadáa bá wọn lò nílé ayé pàṣáàzà àwọn òbí ò kí ń ṣe mùsùlùmí does it mean wípé kò tráṣì wọn yẹni pé kò boycott wọn no kò rí bẹ́ẹ̀ for the fact pé kò ń ṣe mùsùlùmí yẹn wà á ṣe ìgbìyànjú wà á máa gbìyànjú wà á máa gbìyànjú láti ṣe kíni láti bẹ̀ ọlọ́run fún wọn láti fi dáadáa bá wọn lò kí wọ́n lè ṣe ìsìláàmù pẹ̀lú ẹ̀ tó ti bẹ́ẹ̀ gbogbo ìyànjú ẹ̀ náà tí wọ́n bá wá fi náà bá bẹ́ẹ̀ ṣe ìsìláàmù yẹn ó nípa burú bá wọn lò bá túnmọ̀ fi dáadáa bá wọn lò dáadáa tí ìsìláàmù tó kọ́ ẹ̀yẹn wà tún ẹ̀ṣì kí ni wà tún máa fi bá wọn lò torí pé ìdí kó fi dáadáa bá wọn lò yẹn òun náà ní oríire wà fún wọn náà tó bá pẹ̀lẹ́ tíbi kó bá ọlọ́ọ̀bá wórogún má tẹ̀lé wọn tó bá tún wá tẹ̀lé wọn tó ń ti bẹ́ẹ̀ náà tó wá máa ṣe dáadáa sí wọn ọlọ́wọ́ ni wàtẹ́bẹ̀rẹ̀ tẹ̀bílà mẹ́ta náà bá iláyà wá tẹ̀lé ìlànà àwọn tó ṣe pé wọ́n ń tẹ́rí padà wọ́n wá foríjì èmi ọlọ́run thumma ilayya marji'ukum ọ̀dọ̀ ọlọ́run bá náà ni gbogbo yín ó padà sí fa unabbi'ukum bima kuntum ta'malun tọ́bà yíò àmọ́ ṣe kí ni tí ó máa fún yín nírò àwọn nǹkan tẹ́ gbélé ayé ṣe àti bàbá ni àti ìyá àtọmọ gbogbo yín pátápátá ẹ ṣe kí ni ẹ padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba láti lọ ṣe kí ni láti lọ ṣe ìsirò níwájú ọlọ́run bá lékè ọlá ọba tó dá so ilé ni ìkìlọ̀ ẹlẹ́ẹ̀kejì tí Lukman tó ṣe fún ọmọ rẹ̀ eléyìí ni ẹlẹ́ẹ̀kejì tí Lukman tó ṣe fún ọmọ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àtọ̀tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí Lukman tó sọ fọ́mọ fi mọ́ ọmọ muraqabatullahi azza wa jalla lil insan ìgbà nínú ọmọ fún ẹrú kọ́ ẹrú mà dájú wípé gbogbo nǹkan tóun bá ń ṣe ọlọ́ọ̀bà àdíkẹ́ ọlá rí òun ẹnire Lukman ẹrú ọlọ́run bá ẹnire ó wà tọ́lá ìfọ̀mọ̀ oníyàbù náà yà ìrẹ́ ọmọ mi iná àìntakùn mìtọ́lá habbatin min khardal فتكون في فقرة أو في السماوات أو في الحق أني إراممي إن تك مثقال حبة من خردل kéèyàn ṣe iṣẹ́ kan níṣẹ́ kódà kó kéré kó kéré bí wóró bóyá bí wóró àgbàdo kó kéré bẹ́ẹ̀ fàtẹ́kùn fi tọ́kọ̀rọ̀tì kí iṣẹ́ náà bó ṣe kéré mọ̀ yẹn kó wá já sí inú àpáta áòkì sàmàwáàtì àbí kíṣẹ́ náà bó ṣe kéré tó kó já sí orílẹ̀ ayé kó já sí sámà áòfìlhàt àbí kíṣẹ́ náà bó ṣe kéré tó kó já sí orí yá ti bí Allah ọlọ́ọ̀bà àríkẹ́ lọ́mùsẹ́ náà jáde láti ṣèfihù ẹrú lórí ẹ̀ gbogbo tó bá wù kẹrù ṣe bíṣẹ́ ó ṣe ní kọ̀kọ̀ ni ó ẹ̀ jáde ló dẹ̀ ṣèṣirò ẹ lórí ẹ̀ ibi tó wù kó ti ṣe nǹkan náà ẹ̀rú ọlọ́ọ̀bẹ̀ nílé ó tún sọ fún ọmọ rẹ̀ ó ń sọ gbólóyìn fún tó gbogbo tó bá wù kó lè ṣe níṣẹ́ rántí pé ọlọ́wọ̀n bá àlífẹ́ láṣe kí ni ọba tó ń rí ẹni ní gbogbo àyíkáyè tó bá ti ṣeṣẹ́ náà ọlọ́ọ̀bà àlífẹ́ láwù ẹ́ ó rí ẹ ọlọ́ọ̀bà àlífẹ́ lásọ láìkẹ́ máa pẹ́ faman ya'mal mithqala dharratin خيرا يراه ومن يعمل مثقال ذرة شرا يراه الله مي بوبويني تو باشي ايشي دادا تتوكلي بيو مناغو يرى ونوري شيء بعدي القيامة يوري شيء بعد القيامة ومن يعمل مثقال ذرة شرا يرى tí ẹ bá ṣiṣẹ́ kan náà tó ṣe wípé ó jẹ́ nínú àwọn iṣẹ́ láàbí aburú bó ṣe lòdí tẹ́ kéré tó òun náà padà rí lálkìyàmà kódà ẹrú ó ṣe kí ẹrú ó gbàgbé àmọ́bà tó dá òní ṣe kí kò lè gbàgbé èyí mọ́ bí fún ti statement pé ẹ eh, please let's forgive and forget there can only be forgiveness there cannot be forgetfulness ìyẹn lè forí jíyàn tó bá ti forí jí ta bùkátà sí náà ẹ wà nígbà tó ti forí jí ẹ̀yẹn náà ẹ ó dá kó fún gbàgbé náà irọ́ gbogbo àkígbà tó bá ń rírù nǹkan tó jọ bẹ́ẹ̀ ó lè máa rántí àìdá tó ṣe wa ó wá ṣiṣẹ́ kan nínú tó dá iṣẹ́ yẹn kéré ìwò tí ẹ ká fún ọlọ́ba àníkẹ́ ọlárí ó ṣiṣẹ́ kan nínú aburú ó wá rí kan ẹ ó lọ ṣe ní ọlọ́ba àníkẹ́ ọlọ́run bá díkẹ́ lárí ẹ tó bá dẹ̀ di alkiyama ọlọ́run bá díkẹ́ lárí pé òun ṣe kíni yá àti ibi allah òun ó mú iṣẹ́ náà jáde láti ṣe ìfihàn ẹ lórí ẹ̀ iná ńlá al-latiful khabir ọba aláàánú lọ́wọ́ báyìí ọba ti ṣe pé yóò fún ẹrú ní ìròní ó di mẹ́jọ tí ànábì àti ẹni rẹ̀ lùpọ̀ yìí tó sọ fún ọmọ rẹ̀ pẹ̀lú ọgbọ́nà àdúróbìbàì èyí tí a gbọ́ iná ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní a bá níbi tó lérè wájú ọlọ́run ó múlò fún aláyébìbàì àti ní alkiyama ọlọ́run kó gba ìjọsìn wa ìtúnúta fẹ́ ṣe láìpẹ́ ọlọ́run kó gba àwẹ̀ta gbà lẹ́nì èyí tó kù náà ọlọ́run má kí wọ́n gbà lẹ́yìn wa kájọ gbà ní ọmọ tóbi ọlọ́run ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك